sámúẹ́lì kínní orí karùn-ún àwọn filistini sì gbé àpótí ọlọ́run wọ́n sì mú un láti ebeneseri wá sí aṣdodu nígbà tí àwọn filistini gbé àpótí ọlọ́run wọ́n sì gbé e wá sí ilé dagoni wọ́n gbé e ka ilẹ̀ liẹ̀bà dagoni nígbà tí àwọn ará aṣdodu jí lé òwúrọ̀ ọjọ́ kejì kíyèsí dagoni ti ṣubú dojúbolẹ̀ níwájú àpótí olúwa wọ́n sì gbé dagoni wọ́n sì tún fi sí ipò rẹ̀ nígbà tí wọ́n jí lé òwúrọ̀ ọjọ́ kejì kíyèsí Dágónì ti ṣubú dojúbolẹ̀ níwájú àpótí Olúwa àti orí Dágónì àti àtẹlẹ ọwọ́ rẹ̀ méjèèjì ké kúrò lí ojú ọ̀nà Dágónì ṣáà lé ó kù fún ara rẹ̀ nítorí náà àwọn àlùfáà Dágónì àti gbogbo àwọn tí máa wá sí ilé Dágónì kò sì tẹ ojú ọ̀nà Dágónì ní Aṣdodu títí di òní ọwọ́ olúwa sì wúwo sí ara aṣdodu ó sì pa wọ́n run ó sì fi ìyọ̀dí pọ́ wọn lójú àní aṣdodu àti agbègbè rẹ̀ nígbà tí àwọn ènìyàn aṣdodu rí i pé bẹ́ẹ̀ li ó rí wọ́n sì wí pé àpótí ọlọ́run ìsírẹ́lì kì yóò bá wa gbé nítorí pé ọwọ́ rẹ̀ wúwo sí wa àti sí dágónì ọlọ́run wa wọ́n ránṣẹ́ nítorí náà wọ́n sì pè gbogbo àwọn ìjòyè filistini sọ́dọ̀ wọn wọ́n béèrè pé àwa ò ti ṣe àpótí ọlọ́run ísírẹ́lì sí wọ́n sì dáhùn pé ẹ jẹ́ kí a gbé àpótí ọlọ́run ísírẹ́lì lọ sí gáàtì wọ́n sì gbé àpótí ọlọ́run ísírẹ́lì náà lọ síbẹ̀ ó sì ṣe pé lẹ́yìn ìgbà tí wọ́n gbé e lọ tán ọwọ́ olúwa sì wà sí ìlú náà pẹ̀lú ìparun ńlá ó sì pọ́n àwọn ènìyàn ìlú náà lójú àti ọmọdé àti àgbà wọ́n ní ìyọ̀dí nítorí náà wọ́n ra àpótí lọ sí ekronu ó sì ṣe bí àpótí ọlọ́run ti dé ekronu bẹ́ẹ̀ lé àwọn ènìyàn ekronu kígbe wípé wọ́n gbé àpótí ọlọ́run israẹli tọ́ni wá láti pa wá àti àwọn ènìyàn wa bẹ́ẹ̀ ni wọ́n ránṣẹ́ wọ́n sì pe gbogbo ìjòyè fílístínì jọ wọ́n sì wípé rán àpótí ọlọ́run israẹli lọ kí ẹ sì jẹ́ kí ó tún padà lọ sí ipò rẹ̀ kí ó má bàa pa wá àti àwọn ènìyàn wa nítorí tí ìpayà ikú ti wà ní gbogbo ìlú náà ọwọ́ Ọlọ́run sì wúwo gidigidi ní ibẹ̀ àwọn ọmọkùnrin tí kò kú li a sì fi ìyọ̀dí pọ́n lójú igbe ìlú náà sì lọ sókè ọ̀run.